ta tó lè payọ̀ mi ò ní ṣe ló máa jẹ̀bi wọ́n máa jẹ̀bi láyé wọ́n máa tún jẹ lọ́rùn ẹ̀wù wọn inú sáré náà ti máa máa jìyà lọ. ìgbérèdì karahun ò àmọ̀ for example fáwọn tèmi dàrẹ́ la ophobia lójoojúmọ́ tán bá ti rí ìmí ẹ̀rí ni wọ́n á pọ́n mi lé wọn ni kì í máa pààrọ̀ lọ Fatima ṣìkẹ́ wọn máa jẹyà ò jẹ wọn káyé má ṣe máa hàn kọ́ lọ́nbà mi ràn wọ́n lọ́wọ́ ẹ ti rí ẹ ká sọ gbogbo ẹ̀yìn tì pátápátá oníkékèké àwa ṣe twelve years membrance fún bàbá wa alhaji àyìndé síkírù barista agbájélọlá orúkọ náà fi ń paládé ni o mi ò tó bẹ́ẹ̀ láti pe bàbá lórúkọ o torí pé bàbá tiwa ni àìrí mi lóya to the call bàbá ni àwọn ni bàbá tó kọ́ àwa ní fuji ìbàdàn ni bàbá òpólé ọ̀sà ni wọ́n ìbàdàn làwa náà òpólé ọ̀sà ni àwọn ọlọ́jà sọ pé ìbàdàn ooo ọmọ ọlọ́lá ni wá o àwa ọmọ ìbàdàn ooo olówó ni wá obìnrin wa àtọkùnrin wa ó dáa a ó sì mọ̀ rè Ìbàdàn wo ìlú aláìndé o ìlú Fatima ẹ̀ẹ́mẹ́ta là ń pa mẹ́ta là mọ̀ òwe ọmọ láì lóní ṣáà ní òjì orin tiwa ọ̀kan níjó ọ̀kan lálùjó ọ̀kan lórin aládùn tó ṣe é ṣàgbọ̀ kọ́gbọ́n Fuma Unity òun làwa ṣẹlẹ̀ ní first meeting tó kọ́kọ́ máa wáyé ní twenty twenty three ní Shimba láti wá ṣe òye nìsọ́lọ́ o nílé ọ̀gá wa Àyìndé Barrister mi àwọn ọmọ Àgbájélọlá ah, ọmọ òpóyè ọ̀sà nìbàdàn tiri ẹ̀yọ́ ọmọ bàdàn dà ó sọ pọ̀ rọ́wọ́ mi ni ẹ̀ ìbàdàn ló wo sọ́pọ̀rọ̀ mi ni ìbàdàn ló wo. ṣé wọ́n wọlé lórí orí tán ayọ̀ ayọ̀ ah, ń bọ̀ ya ayọ̀ ah, mẹ́rin bọ̀. ẹ ẹ sọ̀rọ̀ ọ̀rẹ́ mi yóò sinda ah, sinda sinda. ẹ ẹ̀gbọ́n mi ẹ má bínú jàre ẹ kú ọjọ́ ṣe wá pàṣà òní bàjẹ́ tó a lè ayé káyé sílà sílà sílà ọdún mélòó báyìí all together tẹ́tí ṣe wélé ọdún mélòó báyìí. ee mo mọ àtìgbà yẹn mo máa kéré gan ẹ lè understand kó tó di pé mo ṣe yellow card rárá rárá tí bá tẹ̀ máa kàn pé gbàwo ni Cinderella tiẹ̀ ti ń forí jágbó bọ̀ tó ti ń kọrin káàkiri bóyá lóṣòdì ni mo ṣe lẹ́kọ̀ọ́ lẹ́bùté mẹ́ta ẹ understand Ti bá fi ìwẹ̀ ńgbà yẹn náà á ti máa lọ bóyá bíi seven to eight years báyẹn náà mo wá join ẹ̀ mọ́ ẹ wá ṣírò ẹ̀ mọ́ two thousand and six tí yellow card jáde ẹ ṣírò ẹ̀ mọ́ yẹn yes mo ti kọ́kọ́ lò bóyá bíi eight years ẹ wá ṣírò ẹ̀ mọ́ two thousand and six tí yellow card jáde kàṣẹ tó wá sọ̀rọ̀ give and take ká tó wá sọ expensive lọ́wọ́ ìbáyìí London return níbọ̀ lọ́nà kọ́nà ń gbé olùrànlọ́wọ́ dìde láti lè ṣe fún wa èmi ní Fatima Àjọkẹ́ Cinderella tó sọ wọn náà ló ń lé queen of Fuji music egi ojú ọpọ ní federation. going into music ṣáà òbí ti ẹ̀ faramọ́ gbà iṣẹ́ ọkùnrin yìí ọjọ́ kan mo wà nulẹ̀ bá lọ bá màmí màmí màmí màmí ẹ wo ebi ń pa mí ó sọ pé ah, Adéníkẹ́ kí ló máa ń ṣe é nu ó mọ ojú ebi lọ́mùnà ẹ wo mi mọ nǹkan tó máa ń kọ́nu ó ṣé orin náà ló ń kọ́nu ẹ lọ kọ́ ló ń ṣàánú mo bá bínú bọ́tà ń bá lọ ń kọrin màmí bá ní mo ti mọ̀ ọ́ mo mọ̀ pé orin náà ló mọ̀ lọ kọ́ńtà só ríra rẹ bá Adéníkẹ́ bọ́ àárín ìwà bá mi mo ní màmí mo ò ní wá orin ni màá kọ títí náà ó dó da ọlọ́ọ̀bà mi ò bọ fèrè sí mọ̀ ọ́ kọ́ lọ tí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin nìyẹn o bàbá mi gan the same thing tíṣà mi gan mọ̀ ẹ lọ béèrè yes ní ìtìrẹ primary and secondary school ẹ bèrè lọ́wọ́ tíṣà ló máa sọ fún yín pé ọmọ yẹn káwọn àánú kíláàsì bẹ́ẹ̀ orin ló máa ń kọ kò mọ́ ọdún wọ́n tó máa sọ fún mi ní ìlú. ayẹlẹ ìjọ ní ìṣípa àti ìdìbò. then orin yẹn first album kí first album. ah yellow card máa ní wọ́n ní life aláìgbọràn yellow card ní first album mi ó dàbí àwọn joker tẹ kó sẹ́yìn fóònù yìí ọlọ́run gbọ́ mo dẹ̀ ṣe ní under corporate pictures company. olùwẹ̀lẹ̀ fún mẹ́wàá ẹran olùwẹ̀lẹ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́. mo ní orí mi tètè tètè làmì ooo ẹ̀dá mi gbà gbà fún mi yé orí mi tètè lámì o ẹ̀dá mi gbà gbà fún mi orí ilẹ̀ ẹja fi ń làbújá orí ta fi ń mẹ́ràn láwo ẹ̀bẹ̀ mo máa borí mi kó má ṣe dí mi lọ́wọ́ níbi iṣẹ́ mi káyé máa ṣìkẹ́ mi lẹ́nu iṣẹ́ mi káyé máa pòkìkí mi kárí ayé mo á sọ pé ta ló mọ orí kí àlùjò tèmi Cinderella wo kò sọmọ náà tó mọ ayé ní ìké o kò sọmọ náà tó máa yí ní padà bọ̀ tèmi Cinderella nílé aago òdòdó rárá o ọ̀wẹ́ náà mọ̀ wọn ò mọ̀ so singing music orin iṣẹ́ ọkùnrin ni lára àwọn tẹ́gbẹ́ wà lókè yẹn tàtẹ̀ ní ọlọ́run ní kẹtì ti déwájú wọn rí. báwo ló alájí ìṣẹ̀tì ẹ̀ tiẹ̀ ṣé alájí jẹ́ mọ̀ yín. gbogbo àwọn dáàdì mi pápátá mo ti déwájú wọn o látòrí alhaji Sikiru Ayinde barista ọmọ agbájé lọlá bẹ́ẹ̀ ni bàbá rí mi wọ́n mọ̀ mi dáadáa ìgbà tí mo tún ṣe yẹlò kan tún kí bàbá ó tún mo tún lọ bá alhaji Kollington Ayinla bẹ́ẹ̀ ni kébé ń Kwara bàbá wa ní ẹ̀hẹ̀ mo tún lọ bá àbá lágbàdo bàbá lágbàdo mo tún lọ bá àbá mo tún kọrin iwájú bàbá mo tún délé bàbá àtúnjọ lọ ṣòkú ìyá wọn ni ní LTV eight. wàá sáyìn ní ah king of fuji arábàbí àkọ́kọ́ ni àbá àgbàlagbà bàbá wa nìyẹn olórí ẹbí gbogbo wa nù ṣínbà ń yes mo déwájú wọn tí bá tẹ̀ tó lórí stage bàbá bàbá tó máa ń pọ̀ mi lé wọn kàn máa sọ ní ẹ bá ń fẹ́ bu bẹ́sì wọ́n mi wọ́n fún sinmi island owó dẹ́kun máa lọ́ọ́ tiẹ̀. wọ́n máa ń ṣe fún mi nìyẹn gbogbo wọn torí èmi náà mo wò pé ọmọdé ni mí ó dẹ̀ yẹ ọmọdé tẹríba fágbà tó bá mọ̀. the music marriage báwo ni wọ́n. You mean my marriage? Eh, of course. Ah, my marriage very solid though because of mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó dẹ̀ ó interest nínú iṣẹ́ mi ó dẹ̀ ń support me all the time even my daughter and my son wọ́n wà pẹ̀lú mi jẹ́ pé gbogbo wọn àjọ máa ń kọ́ ọmọ olùbọ́ even èmi pẹ̀lú Alimat àti Suleiman àjọ máa ń kọrin nígbà mi nínú ilé àwọn náà máa ń kọrin fún mi. bàbá wọn yóò lóni Baba, wọn ni. bàbá wọn kì í ṣe o house of assembly ni o honourable kì í ṣe olórin o. olórin lè fẹ́. yes o. <laughs> bàbá wọn ò kí ń ṣe olórin. so going so going forward bàbá tí kan náà wọn bóyá Sulaiman ni àbí Alimat ló bá làwọn fẹ́ kọ ni ṣe ni support wọn. ah yes of course na ṣebí ṣẹ́mi ni but èmi fẹ́ nǹkan tẹ́mi fẹ́ kọ́kọ́ ṣe kọ́kọ́ lọ káàtì ẹ̀ nù kọ́ ṣe kí lè fẹ́ kọ́ lọ káàtì. ẹ̀yin máa worry about that ṣe mọ̀ yẹn wà on secret mother and kids you know that's why. but iṣẹ́ orin yìí iṣẹ́ rẹ̀ ló pé yín ah mọ iṣẹ́ aláwọ̀ to lè gbẹdúrà tó láì ta àlà iṣẹ́ téèyàn ti ń ṣe tó fi kọ́lé ságbàdo tó fi ra mọ́tò mo ah, ti lọ sí London mo lọ Abidjan mo lọ Dubai mo lọ Saudi àpò kí n ṣeré o it's not by joke yeah it's not how far it's how way. láti wá lórúkọ láàrin àwọn ọkùnrin báwo ló ṣe rọrùn sí. ah gbà tó yẹ pé gbogbo àwọn ẹ̀gbọ́n mi ló appreciate mi gbogbo àwọn ọ̀gá mi tó wà lókè láti orí eh, alhaji kudus obesere ọmọ rapala dórí alhaji saheed òṣùpá eh, eh, king of fuji music that should be boss Fuji Alabi Wasiu basuma orúkọ náà fi ń paládé and be my lawyer to the core you know lórí Alhaji Sulaiman Alao Malaika ẹ wo bí mo tẹ̀sẹ̀ láì gàlàyé torí jẹ́ kí n sọmọ mi ní Sulaiman <laughs> mo tún sọ Alimat because orúkọ orúkọ mọ́mì tiwọn nìyẹn bọ̀ èmi wò pé ah, báwo ni aláyẹ̀ ṣe fẹ́ mọ̀ pé mo fi ọkàn mi hàn pé ah ẹ̀ tí mo láìkè mo ṣe bẹ́ẹ̀. tó lè mọ̀ of course tí bá dórí stage wọn bàbá máa fún mi lówó wọn tún máa mo tún máa jó dáadáa wọn tún máa kọrin fún mi látúnjọ máa ṣe yes o. so mala is celebrating fifty fifty ní oṣù yìí kí ni plan fún mala. adafi ṣeré mi kọ́tí yorùbá lè dá ṣe òkè máa ń bùgà sọ pé mo máa ṣe báyìí o ọlọ́run ọba tó dá gbogbo wa tó tó mọ mí tó mọ mí tó dẹ̀ mọ alhaji alao malaika i wish you i wish you happy birthday in advance sir mo mọ̀ pé month yìí ni ọ̀tún gbogbo kan tí gbogbo wa bá máa ṣe ìkápá ọlọ́run máa gbé mọ insha Allah ó dá mi lójú pọ́ ọlọ́run máa ń ṣe nǹkan fẹ́ dà. àwọn obìnrin tó fẹ́ akọrin tó fẹ́ dàbí sinda what advice you for them. ẹ mo sọ fún wọn pé kọ́ keep it up tó bá ti lè rí ìkọ́ ti Cinderella rí kó tó débi tó dé oníkálukú bẹ́ẹ̀ lọ́hùn pé nǹkan tó ju Cinderella rí gbogbo nǹkan tó pass through and nǹkan tó ṣì ń fèsì kan lọ́wọ́lọ́wọ́ báyìí Thank you. àsìnìkan tí Cinderella rí kó tó di star káwọn èèyàn tó mọ̀ káàkiri bẹ́ẹ̀ nìkan tó tún face gẹ́gẹ́ bí challenges nǹkan tó sì tún face náà lọ́wọ́ ẹ̀ náà ẹni tó bá bẹ náà pé ọlọ́run jẹ́kọ́jú èmi náà rí o kémi náà lè dàbí Cinderella o kò bẹ̀ lọ́run rẹ̀ sí. ẹ ṣe sọ ẹ̀kọ́ fún wa nìkan tó rí àbí méjì. I can't tell anybody inú lóko ẹyẹ máa ń gbé bó tó dá mi of course ó dá mi lójú pé ó máa rọrùn torí pé ibi tó bá lè ibi tó bá lè là ń bọ́ ọmọ obìnrin o ọmọkùnrin ní kọ́kọ́ aláyé ọlọ́run tó á lè fi tó bá lè là máa ń bọ́ ọmọ obìnrin náà lákọ lókì lájọ wà á máa mú òkè o. kéèyàn tó lè kọrin olúwọlọ lé tí o bá mutí amùsìgá àbí kó fa kó jẹja ìwọ lè ń ṣe mẹ. á dà fún yín o àwọn èèyàn sọ pé ó ń fagbó ó pàtẹ́nì mọ́ṣẹ́ wa ṣùgbọ́n mi ò lè fa èéfín tó rọ́ mọ́ omi lèmi wọ́n ló ń fa sìgá ó pàtẹ́nì mọ́ṣẹ́ wa accepted on you ó jọ mọ́ bá ní mo mu gbó mo mu sìgá ẹ ṣe mo dúpẹ́ but kò gbẹnu tèmi kọjá rí torí ọmọ mi lèmi ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayọ̀ ẹ ṣàmọ̀ yìí pé kò kí ń fa èéfín ah, bó ṣe jẹ́ nìyẹn. wọ́n lè yan ọgbọ́n mu mi ní. á dáa fún yín mo tí mo ti jáde mo dẹ̀ mọ́rú ìyá tí mo ní. <laughs> torí náà báwo ni báwo ni ọ̀rọ̀ hajj Fatima lè ń jẹ àti ó yẹ ká lé sínú àlọ́kè. ẹ alájì alhaji olú ọmọ àyìndé musiliu ọmọ akínsọ ìyá ayédáadé ọlọ́yin ló mọ̀lẹ́ tó jẹ́ ataláìsà ogójì òdì àrímí lóyà tó di kọ́ ọmọ jagaban ó fẹ́ mi mẹ́ka o bàbá sọ pé kí n lọ o ní táìmù yẹn o bàbá tó yá àwọn kọ́kọ́ ṣẹlẹ̀ ẹ mo dẹ̀ rí pé ó dẹ̀ sì máa bù tọ́ba tèmi lò ní sọ fún ọ pé èmi ò tí ì ṣetán tí mo fẹ́ kan eyín o bọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ báyìí ẹ̀ tó bá máa fún mi mẹ́ka sí tó bá yẹ lóòótọ́ ọlọ́wọ́ bá ti wá pè mí báyìí ẹ tó bá wá fún mi mẹ́ka sí mo promise yìí pé màá kiri. òfin ìjà ìbílọ̀ ń gbà àgbà fi mc fún yín. ẹ mú kàn feel pé iṣẹ́ mi tí mò ṣe mo ṣe ń ṣe tọ́ńbọ́ gbogbo ìgbà mi tí bímọ ẹ mọ̀ sí sí tí má dẹ̀dẹ̀ wọn máa sọ pé kí n máa borí kí n máa kírun that is why tí kò yẹ kí n kàn yín. bó bá sì yẹn fẹ́ lọ mẹ́ka báyìí. of course. so ẹ ẹ ẹ sọ ẹ sọ. mo fẹ́ lọ sí mẹ́ka báyìí màá dẹ̀ kan mo fẹ́ lọ sí mẹ́ka báyìí màá dẹ̀ kan eyín yes mo promise ibẹ̀ tí má dẹ̀ ti dé wàá máa kírun o lágbára ọlọ́run wákàtí márùn-ún mi kò tún ní já létí. ẹ máa jẹ́ Fatima ọmọ ọmọ ànábì. I am Fatima Àjọkẹ́ Cinderella before gbogbo ayé ló mọ̀ ọ́. ó yẹ bóyá ó yá bóyá yá bóyá kálẹ̀ yá bóyá kálẹ̀ yá bóyá kálẹ̀ yá bóyá kálẹ̀ yá bóyá kálẹ̀ yá bóyá kálẹ̀ orí orí orí orí. ọ sọ pé Fatima Àjọkẹ́ tí wọ́n sọ rèé o. Cinderella time à ń sọ rèé ṣẹ́ẹ̀rí ni tó bá ti dé sọ̀lọ̀ gbogbo ayé máa sọ pé ó ti dé tó bá kọjá ní Mùṣin gbogbo ayé máa sọ pé ó kọjá tó bá lọ jágbàdo gbogbo wọn ti mọ̀ pé lẹ́ni o tó bá jágbàdo gbogbo wọn ti mọ̀ pé lẹ́ni o ẹ̀rí bọ́ ṣe kí mi lọ ìlú sọ́lọ̀ látún wà yìí o ní ṣìbànà ìlú sọ́lọ̀ látún wà yìí o. Ó gbàjọ́.